gbogbo ẹ̀yin ọmọ ọlọ́run bí mo ṣe ń wò báyà náà lẹ́yìn náà ṣe ń wò àwọn ẹyọ ọ̀pọ̀lọpọ̀ àwọn èèyàn lẹ́nu nípa àwọn iṣẹ́ àmì àti iṣẹ́ ìyanu tó ń hàn níbi orí òkè tí mo wà tí tó o bá débí lóòótọ́ mọ nǹkan tí mò ń gbogbo ẹ̀yin ọmọ ọlọ́run jákèjádò gbogbo àgbáláyé pàápàá jùlọ gbogbo ìjọ TikTok ọ̀pọ̀lọpọ̀ àwọn èèyàn tó ń wò mí lára àwọn ẹ̀mí tí ọlọ́run tú sílẹ̀ jáde láti ara moses orímọládé ní 1929 ó rèé o ó rèé o àwọn àmì ó ń yọ lórí àpáta ó yà mí lẹ́nu nígbà tí mo débẹ̀ èmi ò mọ̀ pé ó lè rí bẹ́ẹ̀ oríṣiríṣi àwọn nǹkan ló ń yọ lórí àpáta bá a ṣe ń rí àwòrán orímọládé moses orímọládé tún ọ̀la ṣe là ń rí àwòrán àgbélébù là ń rí àwòrán wàhálà lárí àwòrán kéwú tó yọ tó yọ ní orí lórí àpáta ẹ̀yin náà wò gbogbo ẹ̀yin yóò ti máa yí àwọn ọmọ ọlọ́run láàárọ̀ nígbà tá a wá kò sí nǹkan kan tó jọ mọ́ báyìí bẹ́ẹ̀ o kò sí nǹkan kan tó jọ mọ́ báyìí a sì máa yọ ọ̀pọ̀lọpọ̀ àwọn èèyàn lẹ́nu ẹ bá mi ṣí àyọ̀ ọ̀rọ̀ yìí kọ̀kan mọ̀dà Esther Àjàyí kọ̀kan mọ̀dà Esther Àjàyí lára ẹ bá mi ṣí ọ̀rọ̀ yìí kọ̀kan mọ̀dà Esther Abímbọ́lá Àjàyí lára láti inú. wọ́n ti ń gòkè bẹ́ẹ̀ ẹ bá mi sọ̀rọ̀ ẹ bá mi súre sáyé ọ̀pọ̀lọpọ̀ àwọn èèyàn màmá ẹ ń sọ̀rọ̀ kan ẹ ní aboyún kò yé mi ẹ ṣàlàyé ọ̀rọ̀ yẹn. aleluya aleluya oh, aleluya aleluya. orúkọ mi ni senior prophetess olùfíìsì akilade. Hmm. a wà ní ìlú mọdáyẹkẹ ní hmm. aláró road ọlọrun tẹ̀lé kọ̀tà sí ìlú mọdáyẹkẹ hmm. orí òkè yìí ọwọ́ ọlọ́run láti gbé kalẹ̀ bí gbogbo àwọn nǹkan yìí ṣe ń yọ kò yẹ ẹnikẹ́ni bí kì í ṣe ọlọ́run. aláwùyọ ń bẹ igbá àyè ènìyàn àwòrán oríṣiríṣi èdè ebérù lóríṣiríṣi àwòrán mọ́ọ̀sì orímọládé àwòrán àkekè wà ń bẹ àwòrán àgbélébù kristi gangan tó ń lalẹ̀ wà ń bẹ àwòrán orímẹ̀kẹ́ wà ń bẹ gbogbo ènìyàn máa bọ̀ wọ́n gbé olóyún ọdún kan àtààbọ̀ ó sì rí ìtúsílẹ̀ wọ́n gbé ẹni tí orí rẹ̀ ti dàrú ọmọ pọ́lì ẹ̀dẹ̀ wọ́n gbẹdẹ́ bí orí ìtúsílẹ̀ ẹ tú ọ̀rọ̀ yẹn sọ ẹlẹ́rìí wà ń bí ẹ tú ọ̀rọ̀ ọmọ pọ́lì ẹ̀dẹ̀ yẹn sọ màmá ọmọ pọ́lì ẹ̀dẹ̀ wọ́n gbẹdẹ́ bí wọ́n lórí rẹ̀ dàrú orí rẹ̀ yìí wọ́n ayé sì gba ìtúsílẹ̀ màmá ṣe ìṣeré rẹ̀ ṣe ìṣeré tó jẹ́ méjì ah, ah. méjì ni wọ́n méjì ni wọ́n tí wọ́n gbẹdẹ́ bí ah. tó bá fẹ́ kẹ́ tẹ́sípà àwọn gẹ́lẹ̀ débí. màmá sọ̀rọ̀ tẹ̀ ń sọ ṣe ìṣeré sá. wèrè tútù gidi wọ́n gbẹdẹ́ bí láti ìjọ ìjọ wòlíì kan ní ìsàlẹ̀ àgbàrá. nílùú mọdákẹ́kẹ́. wọ́n bí ó sì rí ìtúsílẹ̀ ó lóyún ọdún kààbọ̀ Ondo state náà ti gbé wá látara wòlíì ní mọdákẹ́kẹ́ ọ̀run sì túsílẹ̀ mí tó mọ́. èyí túmọ̀ sí wípé a gbọ́dọ̀ káàmpù bí ni o. a gbọ́dọ̀ káàmpù bí torí ó dàbí wípé ń kọjá àyè rẹ̀ o. a máa torí gbogbo nǹkan tá à ń tẹ̀ mọ́lẹ̀ à ń tẹ orúkọ yẹn mọ́lẹ̀ jù. aláwọ̀ wà ń bí hmm. kó fáyà kó ń wà ń bí hmm. oríṣiríṣi adé orímọládé wà ń bí aláwọ̀ ọ̀nà mẹ́ta ló ti fara hàn. ó tún wá yàbí lẹ́nu pé ẹni tí tún bá ń bá wa sọ̀rọ̀ ó tún wá jáde nídìílé mùsùlùmí màmá ẹ tún jáde nídìílé mùsùlùmí ọlọ́run wá taari dọ́bù pọ̀sán sí yín ọlọ́run fún yín ní ọ̀rọ̀ ìyètò dájú ó tún wá taari àwọn nǹkan kan sí orí òkè ẹ ti wà lórí òkè ẹ ti ra orí òkè tuntun ọdún mélòó ọdún ó ṣe ń pé ọdún mẹ́ta báyìí ni. tẹ́ ẹ̀ dẹ̀ fọwọ́ kàn gbà yẹn. awúgi lórí ẹ̀ ni ajukọ lórí ẹ̀ ni kò sí ẹni tó fọwọ́ kò sí kankan tá a bá lórí ẹ̀. nígbà tẹ wá ajukọ yẹn tán nígbà tá ajukọ tán tá a jẹ́ orí ẹ̀ rí nǹkan kan àárí nǹkan kan òjò ló fọ orí ẹ̀ tó fi mọ́ torórí rẹ̀ dúdú bámúbámú ni nígbà tójò wá fọ́ tán làwọn á rí pé tójò bá ti rọ̀ á rí pé èdè bẹ̀rù kéwù ó máa hàn jáde hmm. ah, àwọn èèyàn tó mọ kéwálé wọn sọ pé ilé yìí dì ní mùsùlùmí eléyìí kú fáyà kún un ní gbà tó pé aláwù méjì hàn lọ́nà kan gbà tó pé aláwù tí ó fi àmì lé lórí hàn lẹ́yìn àpáta hmm. igbá àyà ènìyàn ó ń bẹ lẹ́yìn àpáta yìí hmm. tó fojú hàn gédégédé. Hmm. màmá ẹ wá ń sọ̀rọ̀ kan wípé ẹ nílò ìrànlọ́wọ́. bẹ́ẹ̀ ni o. pé kí àwọn ọmọ ọlọ́run àti gbogbo àwọn èèyàn. àwọn èèyàn tí ń wá síbí wọn rí ibi tí wọ́n lè dúró sí a nílò ìrànlọ́wọ́ láti ra ilẹ̀ àti láti kọ́ iléègbé fún àwọn ènìyàn tó ń wá látọ̀nà jíjìn hmm. àwọn ará Ìkìrun ti wá àwọn ará Ondo State ti wá Ìfẹ̀wàrà hmm. ti wá àwọn ènìyàn ti wá lákàkiri tẹ́lẹ̀ bọ́ọ̀sì wa hmm. ṣùgbọ́n kò sí iléègbé tí wọ́n lè dé sí a nílò ìrànlọ́wọ́ gbogbo ènìyàn tó túmọ̀ sí pé a nílò one plot sí o. bẹ́ẹ̀ni two plot ṣé two plot la nílò. bẹ́ẹ̀ni nítorí iléègbé nítorí pé a fẹ́ kàǹpórí òkè yìí a fẹ́ kí wọ́n sọ pé kóbìnrin mọ̀ gùn mọ́ wípé ọkùnrin nìkan ni. Mm, tó bá ti wá fi lè rí bẹ́ẹ̀ ẹ nílò ìrànlọ́wọ́. bẹ́ẹ̀ ni sà. Mm, owó ó sì máa súnmọ́ bíi five million. five point two million lówó tó sì fún wa. point two million tẹ́ ẹ bá ti rí five point two million ọba tán. ó ti gbé ẹ ní ẹ bèrè nǹkan kan lọ́wọ́ anybody mọ́. ó ti gbé gbogbo tá a fẹ́ ṣe fún orí òkè ó ti gbé. màmá ṣe nígbàgbọ́ pé ẹnìkan lè sanwó. a ẹnìkan ṣoṣo lè ṣe lórúkọ ọlọ́run. ojú kan bẹ tí kì í tó gbé nígbà tí ilẹ̀ bá ṣú. bẹ́ẹ̀ ni. ọwọ́ kan bẹ tí kò ní ìrọ̀ nígbà tóòrùn bá wọ̀. bẹ́ẹ̀ ni màmá etí kan bẹ tí kò ní ìdí nígbà tí okùn bá kun màmá ẹ nígbàgbọ́ pé ẹnìkan lè sanwó yìí. ẹnìkan ṣoṣo lè ṣe é. màmá ẹ máa sọ. Hmm. tí Ọlọ́run ó lè gbé dìde. tí Ọlọ́run ó ṣe ogun ayé rẹ̀ pátápátá. Hmm. tí ìgbésí ayé rẹ̀ tí ó lójú tí ọ̀nà rẹ̀ ó tí ó ga ju bó ṣe wà lọ. five million tá à ń sọ yìí five point two million tá à ń sọ yìí màmá kò tó chẹ́ńjì inú owó ẹnìkan. bẹ́ẹ̀ni yọ kàrà mú jáde ni. bẹ́ẹ̀ni ẹ máa bá ń súre fún sáyé gbogbo ọ̀pọ̀lọpọ̀ àwọn olórí mọ̀mọ́ pé ẹ lọ́wọ́ ọlọ́run kó sùn tó parí. gbogbo ènìyàn hmm. tó ń wo live video yìí lọ́wọ́ mo gbàdúrà fún yín ọwọ́ adánilọ́rọ̀ ọlọ́run mú kúrò nínú ayé yín ọwọ́ adánilọ́rọ̀ ọ̀run mú kúrò nínú ayé yín gbogbo ẹni tó da yín dúró lórúkọ jésù ọ̀run gbà yín lọ́wọ́ ẹ̀ gbogbo ẹni tó lẹ́ẹ̀lé lọ lórúkọ jésù ọ̀run fi pamọ́ gbogbo ọkẹ́ tó bá wá dá sí iṣẹ́ ìránṣẹ́ orí òkè yìí tó dá sí ní dáa fẹsẹ̀ sórí òkè project orí òkè yìí mo súre fún mo súre fún gẹ́gẹ́ bí ikú àti ìrújú olódùmarè ẹ ò ní táwọ́ mọ́ ẹ ò ní táwọ́ náà mọ́ ọ̀run ó gbé yín dìde ẹ ó ga o ẹ sì rí ọwọ́ ọlọ́run jésù olúwa. ẹ máa pe gbogbo nọ́mbà yín tó lè wọlé sọ́dọ̀ yín kẹsì má bá ń dákọ yín. orúkọ mi ni senior prophet peace akínládé. Mm gbogbo nọ́mbà yín ni ẹ máa pè. àwa orí òkè yìí wà ní ìlú mọ̀lẹ́gẹ́ ní aláró road alábàmẹ́ta area hmm. ọlọ́ntẹ̀dọ́ kọ́tàsì ní ìlú mọ̀lẹ́gẹ́ hmm. nọ́mbà mi rèé o zero eight zero. eight zero. thirty eight. thirty eight. forty six. forty six. twenty four. twenty four. twenty. twenty. nọ́mbà mi kejì zero nine zero. Hmm. zero nine zero. sixty eight. sixty eight. thirteen. thirteen. twenty six. twenty six. forty. gbogbo ọmọ ọlọ́run pátápátá àti gbogbo àwọn èèyàn tó lè dá ṣíṣe ọlọ́run gbogbo wọn la retí o. bẹ́ẹ̀ni Akọ́láwọlé Aláọdẹ lórúkọ mi o.